Father. fala do Evangelho dajiya Allah subhanahu wa ta'ala musa jari ta yin nan Ismail da za ta ta tara shi wannan Israel ni wa pẹ̀lú lórí kéṣe náà ìbá sọ́lá tí a máa gbá ní ṣúrí lórí ti tàbá tó yà zàkàkà àríkà ìsọ́kọ̀tù tí ó tẹ̀lé pẹ̀lú ní ọ̀nà gáyà nẹ́bí sọ́lọ̀ pàwà ìwà àríwá sọ́lọ̀ kila na na inataka kutotanya cha Ramadhani eya e eya kofu chetu bamba chetu shibatele foti foti na injebe kakakbe twamukuwa lokute nyatamie nasa e eya gba chetu eshiti chetu 2019 إن شاء الله تعالى تفسير يعني القرآن العظيم نيجي جمسراتنا جنيسا نقدم يكاتو باتيو من يقوى ستيت بابونا يبقى الله سبحانه وتعالى تيجي ويبقى ngalwe kwa tabaka tita shima sokuji ta kura je da kiyar da annabi sallallahu alaihi wa alihi wasallam kuya sura na yeji ka tunanin ba ku gona ngai suratul yusuf alaihi salatu wassalam yadda yi gangan da ya ta annabi yusuf ne har mai dasa da katun sura wannan da ayaye shi turbaci nga mai ba na yayya annabi yusuf na shi aluma da ta ci annabi yusuf bai na gayyar mutum ba lo bayan mi mai ba ni koyi lawa annabi yusuf ta ci a gaye da tanna nga ye da gangan ya ino a to a me ma ga baba mu ye wa ja mu ye wa du su gangan da ye ji wani amma yana ga ko cin ga ganna na ala da su ba ala da biti aga da su na da biti ya hadu lakum wajhu abikum aga ke ba yi gangan da yarda fuskar baba

suma wucin wuce ya shi daga ya baba nan ebe na yi miji ta amuru ta bai ni mọ a ci ya na ni su wee wuwo to ki ya ba wuri ya wu nga ji na gangan ba yi su don a ji tsọ ga mana kakai ni ni na tsọ a ga kakai na dáadáa ẹwà tu yìnyínna bẹ̀kyẹ̀bẹ̀kyẹ̀ kánà ẹ̀jẹ̀ náà ẹwà tu náà ayé àrẹ yìí sùn wò ká ọ̀ṣìbà káyà yìí náà baako ga ehyɛnbɔ bɛ twɛtwɛ ale yìí sùn kyɛ ale yìí sùn wɔnyɛ o ahosuo kankan bɛ yɛ fi bɛ ababa nga yɛ wɔ yɛ sùn na agyi yɛ no ɛyɛ no èṣù gbọ́jà nínú mùsùlùmí náà anabi akumu maakaka èṣù wẹ́yìn jíjà àwọn ọ̀làjì ẹ̀ńdọ̀ máa tó wa náà ẹ̀jà tá a fún bẹ̀rẹ̀ owó náà èṣù wọ́n náà dé àkúrẹ́ káṣíwú kẹrin sí kùrẹ́gbó láwùú ṣe bá lọ́sọ̀wọ̀ lọ́sọ̀lọ́pọ̀ àkóso àpò eh tete ne bai shi pani fere sai shi daga nan yan lokaci kai da ji mai su kuma wuce ne daga gida ja da ku gangan biya amma etu ne bai da wani da na fasa gurin jami akuri na mai aji bai na kaje ga ni na wa bai na kacha da mare na ngwa ganan wa ya ya ko ni amma fasa gurin jini sukulu ailaka su gangan da tabiya da ya kuma wannan so ne ya alaka to jikin na yi ga wata ya ya ne su kushi tariya tariya ba na raja ne su jira shi ko don ake je su ba ne su ko to son a ci gaba ga ɗanin makirci ya ci a nan yusufu kika sayo wajen gogono aga a ga ne yi su la da ce da gogo zane shi ko da ba shi aja ta da gogo da shi mu gogo ta mu chono abe da ne yi su bewa ijiga na wo aga ne yi su ce da gogo so e ko ko da ga ga ci yadda kito ba su sayyarati in kuntum fa'ilun zaga ci na shi ko da ba shi dana da yawa nga yi manufa na za la ala yi lalo da nuko zaga bai su kuje la gudun ala ya ba jina ina da shawara don to na jin shawara na kadara su kwasa tsaye ci ga wucin nga alkura ne وجاءت سيارته إذا دا شيغا مشي جابة دا زوجة أي قوم مسافرون مروا بذلك الطريق إذا دا شيغا دا زوجة قوم شيغا tona tun ewu ci na baago ga faara salu waari dɔw a fee lɛɛ tutu dɔn zana a la shemu o bee yaa dɔn ai ba ku man yastaqalu man yastasqalu alma zanara to no biya na ce tutu fa da la talwo man shiga iya ji fahimta ba wannan ga waja'at sayyaratu fa arsalu waridahum fa adla dalwa aga ya ji fahimta ba wannan bana na ezan tuntun ci ya afiya shi na wuce shi ko gama ya e mu ko shi da nan do to kai mu gama la tu zana da shi mu be a na tutun lokin ko gama a ga ya tu fa ita da siya mu ayo ke da tana tutun tu ko gata na fa la dalwo ai arsala dalwo fil bi'r mfe tafo kuku kilimo wagawa maji ya kalima ya dalu ẹnu yóò tẹ bójì sí náà àmọ́ yóò tẹ àǹfààní gángan ju ìyá kí hàn egbò ọ̀gá tọ̀fà àrísàlùwà ìdábù fà àdìlà àdàlùwà ayé àrísàlà àdàlùwà wò fìlìpì. asàbùnì ẹ̀kọ́ àlẹ́ lùfọ́sirù mẹ́tẹ̀sì yìí gan-an. لما أدل الوالد دلوه وكان يوسف في ناحية مكار المعر تعلق بالحبل فخرج فلما رأى حسنه وجماله نادى كمنا زناتنا متيفو أقول من يبو قونا وجغان قال يا بشرى nfe ta mi da jama'i na jiki a ciga wani da shan washi na ga ya bushira ya ya jama'i mi shi yan kwafada na re yan kwafada ha za kula e jiro ce shi da ko ga mu dana qala wa la sabilu surur wal farj li tabshir nafsihi wa jama'atihi unga unga etie nye gbogbo ya tita shungangan da jama'ar shi kawo bata ni da wasu ga manyan tafsiri shiga hasbu gogo suratul yusuf wasarin azi ajabi yake a tata shiga ndo chaya na zana ka diga kuna wa ɗaya na fiya hasbu gogo suratul yusuf ki hasbu na dagwano ce shiga waje at sayyaratu fa'arsalu waridan fa'adla talwa kaminu labo guda wodo sona ki ujeje isu ku chile na wasu ko ga su ko susu ama eda na we ti go ga ti an chile gi ba gi na e na ti ya ne wa ga ni isu ku de ta ile se ta ko ga be ale ni isu ba ni la yo ga ke ni ko ga ji ga na go e wa cha ni isu chela chela wasu ki shi la wa sun bola adamu lo ci da kimi ba ci ramadan lo da ga dai tafsir da no ya jira lo suratu yusuf ga ramadan da ga dai tafsirun suratu yusuf ya dai tafsirun ba dai ga mamaki ci da ga ci mu daga yadda suratu yusuf mu daga ramadan o gbogbo rẹ̀ dé ẹ̀ka wọn ẹ̀dà láti wọn ẹ̀dà láti bà wọ́n jẹ́ wọn ẹ̀dà láti bà náà ní kùn sùn lábà sùn wọ́n gá. tó ń ké èdè èṣù lé wọn kí ẹ̀ka kà tó ká dá sùn ẹ̀ ń gé èṣù lè fọ́ sára ẹ̀dẹ́ wọn àdá kàtà bà ní kùn sùn lábà sùn wọ́n gá. mo fẹ́ jẹ́ ní lásán àti ní ẹgbẹ́ tuntun kúrú lọ́sí nínú ọjí yìí o daga nan ba ba wani tafsiri shawar ga ga ya ji doyi nan ba mu daga ji ya ba mu yusuf matu goga wani nan na hukukin da na manjin da a ga daga nan wani ga ga yusuf ba ba su ko ga nan kai su mutu su ko mutu su ko ga eh wato daga nan wani ga ga yusuf ba ba su ko ga kai su kute da jama'a bana to ayi waga tafsirin nan no lai su wa ba mu nan wa ta wa ga eh mo si ya tafsirin wa ta dole ji lokaci da su gato alabi su ba ba su ga aya be da ci ken ba alabi su ga wa ga ba ni da zai da ta wa shar waya tafsiri na jiba na gaya wuce ba na da yin ne mai su mutu ko gama mutu ko gama to kai su ba a tuko do idan da wace ba a waya wa tafsiri ba halin jiya eh kya ba kai su ta tuko gama to do gama gama o ji kudi ne mutu ko gama a ci ma jin sai ku fadi وجاءت سيارة فأرسلوا واردهم àádùlá àtẹ́bùrà ẹ́ kéte ìbòrà lónìí déte ìbòrà lónìí kọ́lẹ̀ yà búṣìlá àádàbùlà ga yayin bakwai bawon yayin bakwai a yi tobito mai wayo su kuciya nan ka annabu na da bushra kewa ga gama yayin ce bafo nan fe ga dayo ejigba arúgbó dáná gbódò yìí wọ́n wá súnmọ́ ọ̀gá èṣí dáná wàá sọ Eh ìdá hásùkì ìdọ́bà wọn ẹ́ hásùkì ìdọ́bà wọn sọ̀kọ́ gàfin ẹ̀ na maye ji fahimta daga siyamu wani na anabi yusuf ba su ko gano automatically ne eh biyanin mu ya ji mu shi mu ci leji ba rufu yanu mu ce wa don ga anabi yusuf da ke nana mwe ugwu anyị nye ndụ chu eze aga eze aga anyị nye ndụ chu eze aga na ya ebe na waya bụ ya bọ̀dá ẹgbẹ́ mẹ́rin ṣe ọ́gá àti àti èdè tó wà pọ̀gọ́ ẹ̀ àlejò sípàbà sùúrù ọ̀gá ẹ̀ tọ̀bá ń bọ̀ bando wọn fẹ ní anabi yusuf rí wọn zẹ lẹwà sọgbọn ọgá tán lọ bando anabi yusuf máa fẹ wá bí wọn dáná ti sọmọ bando àti ayé ẹni ẹwọn kó kátàkùn kà wà wọn wọn àyè jìnnà ane yusuf bá wà sọgbọn ọgá wọn mẹ ti wọn tiẹ wọgọ ẹzàmà àdá wọ àríwọ yẹn tó tún anabi yusuf wà lẹfún yìí la wọn dá yìí tó sọ lọdọ bẹ wọn dá lọdọ yìí náà tùbẹlẹ lè sàlẹ lẹbi anabi yusuf yìí náà wàlláyé wà mí tó wọn ebo ne yan tora ga annabi yusuf lena wa ya gaskiya da mu su kuma wallahi wallahi sai ne da mun ga annabi yusuf sa sama annabi muhammadu sallallahu alaihi wasallam ebo na annabi muhammadu ga ta ba ba ko ngeji anas bin maliki nga wa fiye ne ne wa ko talabiye fuska annabi muhammadu yayin to akwai ta tafi sallallahu alaihi wasallam annabi yusuf sa sama àmọ́ wọn lọ sa ń sáyà níbi mọ̀mọ́dù sọ́dọ̀lá ọ̀sẹ̀ ẹ́ ebe ni yẹn dúró à níbi mọ̀mọ́dù sọ́kọ́ àtìkọ́ sọ́kọ́ jù dà ọ́ wẹ́gẹ́ wá ní òkè à níbi mọ̀mọ́dù yẹn bí yẹn jù ní sọ́wọ́ bá bá yíká bí àyè máa wò tìrìmì sí ẹ̀gẹ́ ṣàmáyìrì mọ̀mọ́díyà ṣàmáyìrì mọ̀mọ́díyà eya ale ni mɔmudu kandoro oge elie no wafeli wafeli etsɔ agela ne tɛnzeli ne yi wɔn wɔn tɛnzeli wɔn ya saa bɛ sa ne sɔkɔ dzi ale ni mɔmudu ne e a ẹ́ fúsìtàmù tó rí èṣù ló wà péjì wà péjì àṣẹfúru o ẹ̀sẹ̀ tí ń tó àṣìlọ́kà ìkíra kí lọ́nà sọ tó àdúgbò mọ̀mọ́dù ọ̀gá gba ṣẹ̀máyé mọ̀mọ́dí àìmọ̀ àwọn tìrìmìsì wọn àtàyàwó tó jẹ́ lọ́nà àdúgbò mọ̀mọ́dù ẹ̀ panípaní tó jẹ́ lọ́nà wọn ẹ̀ parọ́ nípaní to zanda a nabi muhammadu kayi kai mai kokari sarari littafin na wai zafin ma'aji fi haila hadi ne ba sallallahu alaihi wasallam to iyale ga wani hasku na babun nan eh na zaga ta so ga lobo ga annabi yusuf ta wasu go ga wuce jinshi na eh eza da wadi annabi yusuf na tuza ba gine yin arin ga annabi yusuf ti ya wuro kaja su mu ebo na eje za ake ọgwụ gawa to na wani bi yusufu wa tiya da jambola eh jama'a da yace labe iganci in e gidan ga mun ga mi ga wai kan mutane yusufu ya ga gore kuwe ne je ya go kuwe kaga e ji ba an kuna ne bawo sai ne o ti jo yo yi no afi e ju shi to ya ji fahimta wa daga siya ko yana sha eh daga hasko yana sha tinya no ga eh ene sha ne eh, yusuf ta ya don ga yusuf mu gangani be yegi mu shi ne wannan ban go wuci zaga shi ne kata ibn al-quran ne ga ibani ga wa asruhu bi dha e ga sha yo ne shi lamara da yusuf o la so ba shi nan e bana kana wa yusuf ta jama'a fe be yi baba de ji mo na bai ke le wa aga ko a fe ji cha be na ga ja le su mi ba nan na e na mai shiga ayele ga ga mi de na ali ado no geji mu ji wu shi te gi na yo chi bi chi wa bauta na ma a chi wo ti a ko ga na ge bi e ba to wa asabu bi do aga anabi yusuf la ka bito afuwo agu la ka yẹn kuntuwo zangoro na aga tsowa na bandoro na asu kwamusa alumu ya sọkọlọ wà fúláwà ni mo bí ma yá mọ mo sọkọ mo ti e pe etí yẹn na sa aga yìí fẹ́ lójú ẹja anabi yusuf wọn nnana mi gaba ni da anu ti fẹyinta ni ẹ bẹ fẹyinta kó ba e e ni mo ń ṣe ẹja ya nọ wallahu alimun bil ilmi ma yaqulu na mun fahimta nan ne gaba da mun kan mannan tafsiru ce gurin gone lobe aliya sabu wai ga gaza na shi ku to mi ne wa asabu hunnona aga ita ne shi wa ne bi su kutiyana kima na ce ga yacho a ganga kai da lare tuyo ga adoni yarjau ila akrabil masfur domin da ya shebe shi ba zana kan tuye so ba zana ga gagu da tsoba nga zobi da yaro ba mana ce ga ina yi fahimta babban nan muci wato muci zane shi wa ne da su kutiya na wudo mirin na kan na ko da ba ne shi wa ku ana bi su kutiya na ya ga da bi su ku ya da ga ki ada ne ni kai da ni ebo ne tage taa naa ne shiga ne wawo amaga wa ne bi yusufu aya lawa ide kinu ga ula da kinya ebo ne da sura ga ni ga zamba ciya da wa ne bi yusufu ane bi yusufu ta tsaya ga yankin mu shiga da can da goga bo aju kama ko ga ran tuda ne ba ko ga yusuru ya ran tuda ka so ayi na eh manje to fa yin dashi agato kan na wa ne bi su ti ara ne ye jun na ji be ne ji kajani a fe pa ne da bana be azama ne ko da ka ne shi kire ya ci wuce yawo ara be je bi o ara mu kaya ari e ku cha ara u ja mu e u ja mu yo a to mu ba ti chu mu ga bo a mace da no ruwa àmọ́ ẹ̀gá lè gé èdè bùkátù ìlú fún bi lè yẹn wúchù wàá sẹ̀kú ìgbà na àbí àníbi ìsúkú lásọ̀dà méjì dẹ́yìn mọ́lẹ̀ dáwọ́ di àníbi àníbi ìsúkú iná òun lásọ̀kù dàgbà méjì àti àníbi ìsúkú lágẹ́ bìlú àtùrù yẹn wúchù yẹ́gá ká ṣe láwùrù. èdè ngamara ya ni yàrá bẹ́ẹ̀ gbogbo nìkan aṣa àníbi ìsúkú ṣí akún àníbi guya bin da mani ba da wani shi ta wani lagagan zane shi hukumomi ne wa asa hukumi za a ran a yi ya kan su ne ya gaga to a ga yi zane shi kuma a rage su ga ne wani jikin da wani shi shi da ba wa shawaru bi zamanin baksin da wa'ina ma'lulatin wa la alkurani ga washarafu bi tamani baksi da ra'imi zaga shigan shi eh a ca na yusuf hukun man shiga hazi yalmi na tutaniya ni ma shi da kuwa ya na yusuf a nan ni ma na fi sura no ya na yusuf na majulo eh ni mace lalai fi sura na ya nabi yusuf na man jawa ta hulo ni mace ne ma fari ya nabi yusuf ce da gogo amma nabi yusuf wa gogo wuce ni mace ne ni mace ba ci ba na wuwa gogo yan ba wa ci ta ga ban go ye pe de don na so ko ga mu la je wa da na tu baba mu na ake ku ku ye ara jo ja ko la bewone ja bewone yi wato bewone shitani wani yesu kuwa biyayu ya ce wu la ilaha illallah ujina biyayu ya mai ce wu bewone mai ce wu na yewone shitana yewone bando ya gaje bayagan kuka nan gisha ngai ce wu na rusu ejin dafa mu yo muci wuca ni muci ya kuca ni mu gina biye mu ya mu ga ya kuci mu yo ya kuca mu يجوا اليوم كيتنابوا وشروا بثمن بخس دراهم معدودة إيه ها هذه هي المينة الثانية في حياة يوسف الصديق وهي مينة الاسترقاق أي باع أولئك المارة الذين استخرجوه من الدين بثمن قليل منقوص هو 20 درهما كما قال ابن عباس yana rí àṣà ọkùnrin olóbìnrin náà ṣàfẹ́ṣẹ̀dá fún ààrẹ yusuf ní ìsí ṣe ìṣòwò ògá náà tó yíká àgbá ìlóbìnrin ààyè ó ṣì gẹ́gẹ́ ju fún ààrẹ yusuf náà àgá ìṣe ìṣòwò ògá náà ẹ̀dá náà ààrẹ yusuf tágàn ní ẹ̀yà náà ìyá àtúfẹ́ ìtàdọ́mọgán ẹ̀dá náà ààrẹ yusuf tágàn ní ẹ̀yà náà ẹ̀nà àdìdàgọ́ náà àgbẹ̀ mọ́sámọ́sámọ́sá ìdàdí láàrú yá ebona yegyinariye no ta idanu lakyiye bata yele ga wuki tuwo na bice da ka tuna nga ima yi galani ihira da tuyo akazawa na akawa ta dana nga shawara da wana egyinana yelo be da ki ta kala se zumu ya daga kunyi agware ya da de la tu iga da de tu ne mi soro ba shi ni ku ya amma fetu idan rabin gashi wa kan fihi min zaidi su kuga wa kan fihi min zaidi amma kai yace sha ne annabi yusufu min zaidi na zane je kyawa annabi yusufu na ina guda yin maza maza ne waya kan fihi min zaidi ai wa kan fi yusufa min zaidi na alẹ́zínà láyé rẹ̀gàbú na fi yàánàhùn yàánàhùn takàtọ̀ ń wà káfà áyẹ̀kùn na afẹ́ àdìkọ̀ afẹ́ zane shi èyí kyàmá níbi yusufu alayhi salatu wassalamu na ẹni tó yìí da wato ẹni tó dàbí ayé náà ayẹwé na àkùn bí ayé maza maza ni geji bí a da wushi wo bicin da aka tuna zai shi kuma yana gani ya yi a to yi wani afẹ́ ẹ́ mílẹ̀ záìdì tẹ́bí ìlànà ṣe ní kíọ̀ èyí kàmẹ́ náà káàdì àlejò yusuf náà ìgbẹ̀jọ́ ọkọ̀ làbí fẹ́ wọ́n kó lábẹ́ ráàyè ìlànà ṣe gan wàá sọ̀rọ̀ òmìnira àkàyí àgá ìlànà ṣe wà àlejò yusuf lọ́kọ̀ kò lọ́ọ̀nà yàgàgà àgá ìlànà ṣe àfẹ́lẹ́ mílẹ̀ kíọ̀ àzáìdì náà ìlànà ṣe ní kíọ̀ èwe náà fún àyájọ́ àlejò yusuf amma kula da ra'ayin ranar ga yin gashi a gani kiyo a ga mabiyo kami na ewa na bin su gogoro na ɗaya a ɗaya a cakko da ba mashi cakani na ke wajen gai biya ce don wani ba wa ha to a wuce gai ba na shi mina zai tu a tsere mina da ce wai na gaga na bin su fita ga daga wani in gama na a cigar su da ba na yaji don a ga lafiya wani قرآن وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عسى ndo ndono hikima bata hikima bata wakuda shati suku eh hikima bata wakuda shati suku ene suku ala ne bi suku kena suku ayu bani amma suku apage ne ala ne bi suku kena wa ala ne bi suku la je mu ta tie pe ni mu chi le lo do wa le ko ji ga wọn aka yẹ wúwo gẹ́gẹ́ náà lẹ́nu sùpà àṣẹ dandan àmọ́ tíyẹ̀tì gíláàsì pàtó tíyẹ̀tì láàyè bá ẹ̀ ní mọ̀tìlẹ̀ kádàrà ló ti yìí òjìká náà kó gẹ́gẹ́ lè pẹ́ wàhálà ló ti yìí. nga mala wo na do ne ga lo be shi ga we wa wala no wa me do ha aga ga ntoro ne she ye mu wala na yo mu we wa àti òun máa mẹ́ lọ wọ́n wọ́n lára ẹwọ́ wọn káyẹ̀ jẹ́ makanta ká ṣiṣù tí wọ́n àti wọ́n lábẹ́ kàtúbà wọ́n àti ẹ̀ ń lọ dàdà ìṣẹ́ mọ́ndẹ̀ kàtún ọ́nà zandoro na ìṣẹ́ mọ́ndẹ̀ kàtún ọ́nà ní gẹ́gẹ́ mi yà rẹ̀ bẹ́ẹ̀ láti mọ́ ìyẹn jẹ́ makanta yìí àmọ́ kí mọ́ nyẹ́ ìdẹ ìṣẹ́ mọ́ndẹ̀ kàtún ọ́nà gan wàláyé tàláyé lọ́dọ̀ tí a gan wà tábọ̀ òtánù ti lẹ́ fọ́nyẹ́ yìí ní ọ̀nà àwọn wọ́n amma yi makaranta ya gani shi kan dole tunani ya zunda kani a yi ya ni kuma ma da kyau ma shi ni kan da tuwa su yawo ya tuwa da kala tafsir ta yi gurin ko kala tafsir ta yi gurin eh ito da biyo ya wuta na wacce tafsirwa eh kai wala tafsirwa tsohon yi wala wanci wakodo ogun ne man shi olu ci oge eh ya gutu lokutu abada ogun ne wa alquran ga wa qala alladhi ishtarahu min misra zana shi annabi yusuf alayhi salatu wassalam kan da ku da bawo ci misra na zana shi ne zana da ku shi da ni na e bana da mun da ku da ban shi afai min zaidina da min zana shi afai da tishana annabi yusuf ya wai na gumbi ayi fa eh وقال الذي اشتراه من مصر ها وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه zabagina da ye anabi yusuf ya da wa ko da ban jo misra ono eh ban do anu la di tallaya ne biya ja su kuno ci ba wono e wono wa le zai gangare da yake ba ko yo zo ya sha kai aha bandu la laji kalla eh muci ne ga gashi to wani shi annabi yusuf gan shi nan muci annabi yusuf malada ne min asu da qur'ani ji ayi na eh e bana annabi na e bana alqur'ani ga e da ba yin ne ga ga ba da nun gun ga limra hadi gangan da yin yun bi ma na subhanahu wa ta'ala yusuf shi gona muci annabi yusuf malada ne ranar yusuf lada ga cewa ce ga bayin ga akirin yi makawa mewa ga gawa lacin walo ya egin na nan shi shi da na e ci ba na waya waya gin na na e ci ba yan ciwo wa waya wo وقال الذي اشتراه في من مدينة مصر لزوجته أكرمي إقامته عندنا أي جنة يا وفوق eji na ejiba na ejiba enye chụwa mba abụ nna yiga na eji nna dị ejiba enye wushi na ishi na ma ina mi yawa jirgin na ma a kirimin masu wawo eh wani gabe yiwuyi ai akirimi ikomatahu indana adana chụwa ma eji na mba abụ nna ile eji na ile igi eji da na adị chụwa na mba abụ nna yiga lu igi eji da na aịzakpachi na mba abụ nna قال ابن عباس عبد الله بن عباس قال كان اسم الذي اشتراه سنة لباجو سنة لشاهد يوسف مصر ولا أجا يوغا قطفية قطفية غيره أه؟ وهو العزيز الذي كان على الخزائن مصر مقام ايه za cewa ta ta ko yo da mine fa da yesu misra ga asaje yana lati zuwa ne yin na lati gani ne yi mai na da cin ba wani na a sajere yi an yamfa na yi na da ne amfani kai aw an ne ta hida wala da mun fọn ba da ta ta ni ne ile yi ni lebi ila mu ci lebi ene ya ta na ebe na ga yi we wa ne yi ke la da ina ba ci na kan wa wa ne yi ta ce zaha yi zagba shi na dan kuwa ile yi ile yi wani ganin da yi nun ga sa hanyar ba a awo awo ɗayan da ta shi da muwadar aya sa hanyar fina ba da rubin mas waye wani yabe ce amfani ya gina wasu da kukiyayi wasu da ke kiyaye ba alamar da shi da muhimmancin wani za mu daga ce na gasu ba da kina an ko kuma na tabannawu bilan mu leji ene ga tabanni na gano zanawo ma no la wala zanawo man eh amma musulunci da hukunci na fiya ejina wo ma na wala wala ejina wo man adama wala wala gaga wa jihun gangan biye jiwa na shi wo man e, e kuna ma wa jiba na wa yi kwal musulunci da hukunci na fiya suratul ahzab bana alukura ke ga ale ni eh gan ɛ maa kan gbogbo inú àfẹ́ wọn nígbà gidi á ti wọ̀ wáyé ọ̀yọ́ náà rẹ̀ wọ́n tó inú wá dé mọ̀tún ilẹ̀ àkú èsù já kẹ̀kí sẹ́rẹ̀ àsọ́sẹ́ ìjọba wá wọ́n wà sí ìjọ yàwó àfẹ́mi yàwó tẹ́lọ etí kẹ̀kọ́ ní yàwó délé àwa yàwó délé làásọ̀ kọ̀kọ́ bẹ́ẹ̀ tí wọ́n àìbí àlejò wọn mọ̀tún gan wọ́n yàwó àgbẹ̀wò lásán ìdàgbò ajiye na zuci a nufin muhammadu rayuwar shi ko kuma samun a cagaba na aisha in a caga gaga muhammadu na jawo ya yi juna wuce ya yi yi wani yi gode kiwo ya jawo ya ga wuce abin da zuwa nufin muhammadu o da mada da daga sama samawa ce Udola zai da mu kayawa ashima anabi muhammadu zɔ yɛ ba bonya ŋutsu ya fɛ wa ka anabi muhammadu wusi sɔku yɔ ŋutsu sɔku anabi muhammadu yɛ wusi yɛ sɔku yɛ tuti sɔku yɛ wusi wɔ tɔ o bɛ yɛlɛ gaba nyɛ o hɛ hɛ yiri ŋutsu ka alaasi zɛ kaba ale da lɔ nga ŋun wa ka ala ale nusu fa ale yi a ka ale nusu fa ale na a bɛ nabi yusuf ya goro a gani na laraba yi tutuwa ko za a nabi yusuf olu je yi zunina ya gwada da ta jiya wanda yi yauci na su kula ya ya ala ta yi da rushe cewa ga ala nabi yusuf ala ta yi Allah subhanahu wa ta'ala wa kadhalika makkan dali yusuf fil ardh ata ga iya nabi yusuf alayhi salatu wassalam ya nabi yusuf ya kiyo yuye rufe bayanin shi fìlà àgùdẹ kìí mi síra mọ ee ìlà ní yusuf lára fíìmù kìí mi síra fíìmù ṣá ìlà lóra fíìmù fíìmù ẹ̀ di ní ma jẹ kí ọ̀nà ma dá ní ṣe ẹ̀ bẹ́ẹ̀ fíìmù mi ní kìí mi síra ìlà yìí kàmá kàdà ní yusuf àfìláwù ayi wọ́kàmánà jẹ́ ináwó mi nà lùjọ́bì jàǹnáwó mùtàmákìnà fi àfìmísra yàrá ìṣ جعل يشعر ashagan wa kama najjayna min al-jubbi kin da ne ya ne Yusuf ga wasu daga wagana ja na mutum makina ya ne Yusuf la ko da la hakiyo za na wo me kaina fi ardu misra fi misra ya'ishu fiha al-is eh ali Yusuf mu ce tira yu da misra gangan da kiyo da zambe da cinwuni wa amani ne ya yi shi su kuma ina lai ci la ne yusuf da ne mace da ne shi kana ina lai ci la ne yusuf da ne mace da ne ba kana wani wa'adimahu min tawil al-ahadith ce ci gai ya ci inú àdìmọ̀ wo ewé ìlẹ́kùn ilé ìwú àdìmọ̀ yusufu ewé ìlẹ́kùn ilé ìlàdìmọ̀ ìwú àdìmọ̀ yusufu ní ta wílì làhádìí ní ẹ̀rẹ́ sí fọ́sára sí ẹ̀rẹ́ náà aiki da warci ka huli ta ne ba da manama ya bai da bilili wa ne yusufu liganye na shi kwasare na na shaga na na na so kola wallahu ghalibun ala amrihi akali to aya wallahu ghalibun ala amrihi she ce tuwo ne da sun kata ala amru shobe ne ki maraka nyangoro no sokwe waga ne yusufu dushe dano sokwe ga mulushe mutuwa na freshubo amma bambam da yiki mai muyi eh nga mala mutula ne yusufu da wala ne yusufu wallahu ghalibun ala amri mu sokwe wa ne da sanke da ala ko ko pe ne kama ba da ne ezia ne yusufu bɔ wɔn aso eni baako bɔ gɛ wɔn aso ŋutsu la ŋu lu zie ne ŋu bɔ ŋu zie daa nɔ ŋutsu la ŋu lu zie ne wa ŋu la ŋu zie ne sɔkpɔ do ŋutsu ya ne yusufu o to ezu wo ama bamba eŋu de hikima eŋu yi ŋgama la ŋutsu la ne yusufu dake o prosese wahala ne zie zu ebu de ŋu lu fɛ kaafu ya yi ne ezu mɔ ne nye ŋgoe ye dze dze nɔ ye pa ne ke ko bɔ a na wala man ja ga ga ilimu la yuje da bira ya kun jasaji kai ni ne ya jume na kai ko fa waga ku ta ki fe ka su ba e wala ka su je ni karatu ki mu je ni makanta lo mu je ni karatu e ba mu je ni makanta lo no le da na mu je so be yana ko ku karatu e ba kila kila wa ko e za ta na wajen kokari da makaranta ne a wajen kokari da kafu ya baya kafu ciyaya karatu ya ba muraja na wale da nan bi mana ya ta kafu zai zama muraja na wale da nan ta ga makaranta ne ke mai ta kafu zai zai ce ga ayuwa muraja na wa eh muraja ya kafu ya bayan karatu mun ta makaranta ne wọn ayé pẹ́ta lọ́tí wọn ba mọ́kàntàchá àmọ́ mú ya ka fún bá mú yẹ ká fún bá ẹ́ àti ẹni ẹgbẹ́ mẹ́rin kẹ̀ pé rà wọn bá sọ̀kọ́ gẹ̀ẹ́ ṣá ẹni sùkọ́ wọn aṣọ ẹni mọ́ wọn aṣẹ dáná wú láṣẹ wọn bá sọ̀kọ́ gẹ̀ẹ́ wọn àti àṣì wọ́n bá wọn láti fún aláàrùn yìí wọ́n jẹ́ sẹ́ ada bibia kila wuce ga ada bibia no gwagwe za ne ga dai za ga ko ya ga dan mule wala e za wali a nabi sallallahu alaihi wasallam ala ya ya biso nga al anbiya wa ashaddu bala zane shi yemi mashine so ko ga tsanda kitin no na nabi so ko kai zai mai tishi sai yin bala yake tin no ba ta ya sallallahu alaihi wasallam zaka ci gashi shi muke na waye jina walakin akara nasu la ya lamu zaka ci gashi shi muke na waye jina mun ga je za kirki so kwe na kai ba kirki so ko na mu ta ga na wahala wato ko wahala ya batsa ko ya zalauci ko wahala ba ce rayuwa idan ga wa gole albarka da sha'ani wa zigawa eh mine ya so sai ya mamaki na fiye da mamaki manotiletu hutuba bidoya hutuba manotiletu muceji bayani kan mweci bayani tieke ya albarka to mi ne ga nuga tafe ya ni mamaki na magan ka kura mu ke ya kise eh ngai da ci ka tule e da ci ka tule tuo eh karatu ba ta wa riga amma yana jira yi wai zo ba ta na aje amma ke ke ci ya bai amma ilayi shi ne na karatu ba ta ji maji mai gawa na gane shi ni ma na zane yi maji ya gawa na na albarka da kasuwa ya ga jayi ne to me ye albarka luka tuka mu alabi muhammadu ni ga albarka luka tuka mu alabi muhammadu to na na isha ga ya gawa ya tsawo ta kullo shi lokacin da shi alabi muhammadu eh liye na wuya tiye ne alabi muhammadu ele na weti ya ne muhammadu ba ki ma na ga no e je ni tana ga tuna na ka ci ni ci mama lo eh mu je zulu jama at zulu zuke u ba ga barkar ka tu ba a a waj'alni mubarakan aina ma kuntu wa awsani bis salati waz zakati ma kuntu hayya ibn qayyim litafinu kai ga risalatu risale tun kai la hadi wani na ibn kai be ci fasara ya ayan na nga ta ne ya ta barka na ban doro mu ka ba ga fe we ko ko bi eh mu ci ne ya ta barka ta ne je wala no ada ba ha ba shi wali annabi muhammad ya sallallahu alaihi wasallam man yakuda eh man yakuda mu ga annabi muhammad kan lokaci madadu dabi annabi muhammad ko bana ta kuma ga rafa ka ko kàbá àdídà bàtà wọ̀ṣẹ́ ta máa ń sábẹ̀ bí àṣà àwọ̀ wọ̀kọ̀ á wọ̀ṣẹ́ ta máa ń sábẹ̀ bí àṣà àwọ̀ wọ̀kọ̀ á kàtàrí ìyá rẹ̀ ti kẹ́ṣà mútà fọláńdẹ́ni wàrà àwọ̀tẹ́ tó ń jìbá ló ṣe ń fún mi dàbí anásí ìfàrà ayé máa ṣe mẹ́ni wàá kẹ́lẹ́ tuntun dàwú fìyà dọ́rù rẹ̀ tuwú ìlà rẹ̀ tàlá tàlú ayé. وكيف تمويلا دنيا ضرورتما لولاه لم تخرجوا الدنيا من العدن مولاي صل وسلم يقول لا بك خير وشد من سجد أنشاه وطوى تحت الإدارة كشفا متقلدا كان من وجه مدار مدد على محمد تبقى قلوب على أجل لبابا موجه تنتهي جارتك شهر متفلا دين ولا ولد الجبال يرشق من ظالم النفسي فرانا أيما شمر fati ṣiṣi mọ́tọ̀ áàdà àwájà àlejò mọ́mọ́ nìkan àlejò ojú ẹ̀dú yá àyàlẹ́mínà ẹ̀ṣẹ́ sí náà yá gẹ́gẹ́ bí a sọ̀rọ̀ pé àlejò olúwo olúwo bùkátà ìlànà ìgbà yẹn máa ṣe tó ká wọ́n bá wọn lọ́ọ́ yìí nàrà ولكن أكثر الناس لا يعلمون أي لا يعلمون لطائف شرعه وخفايا فمه سواء يدير الصوت كيبو أي كما الله سبحانه وتعالى يقول na watu kuondoa ajira uchocheru lakini process yenye wacherochi walevyo anashaanin yusufu wàhálà ṣe bá gàgàgàgà ní èyí nyóyì kéde òun wáyé alẹ́bi nsukku jẹ ẹ̀yìn gbẹ̀rẹ̀ ṣíta náà báwo wọn wá alẹ́bi nsukku wọ sẹ̀sẹ̀ yẹ èyí báwo wíwọ wọn wá alẹ́bi nsukku wọ sẹ̀sẹ̀ yẹ ọ ẹ̀ nyẹ gbẹ̀ta ṣe báwo wọn wá yusufu dá wọn sẹ̀lẹ̀ bàtà yusufu àgbo làwẹ̀ wọn àgbo bàbọ̀ yà tà báwo nínú galuwa yusufu dá wọn sẹ̀lẹ̀ wọn bẹ sáà ina wai waje wani zan zama kyau cikin wani walamma balagha ashuddahu atainahu hukman wa ilma wa kadhalika najzi almuhsinin Allahu akbar su kwado wannan ba balaga ashuddahu kan na da Yusuf alaihi salatu wassalam muda su da yadda je ka kwai ba ji kuna ai ba daga mun ta shi da kuwa kuwa su wa wa salamu nasara a yi su kan muda su da yadda je ka ba ji na wasu gana ko kan wuce a yi su ya ge ya kawo daidai a ce na hukuman wa an yi ma ishe tsarin hikimar eh a ce na wa ai a ce na hukuman alhukmu ba mai kira da hikimatu yadda a yi kimar yanzu wani wuta ne yin shi na wato wani zanna ne ta su kuna sosai sha yanzu wani su wuta ne yin shi na tun lokaci na balaga shi da wani yanzu wani wuta ne yin shi na wato ya tsaye shi na daga ba ba ko na zane la ta shi ko shi ko kan e bona ke ko da abuka آتيناه حكما وعلما يعني يوسف تارغان لكيو بالحكمة يمو تارغان غير بعيد من بمعنى فاهم في كافي tọ́rẹ́ pẹ̀lú jẹ́ àdínì lọ́lẹ́lọ́ àrùn àdínì ẹ́ tó bá bọ́ wọn ṣe tó bá bọ́ wọn ṣe ọba tó bá ṣe wò ẹgbẹ́ táàbà pẹ̀lú tá a sọ̀kọ́ tó ara rẹ̀ sọ̀kọ́ jẹ́ àṣìwé àgbẹ̀ ọ̀gá dáìka نجزي المحسنين وكذلك نجزي المحسنين سوي ياتي على ياتي كذا الخير ياتي كذا الخير يا المحسنين يعني يقول قولون الأعلام وجعلنا من المحسنين كذلك نجزي المحسنين أي المحسنين في أعمالهم يا يوسف لا تتعلم يجعزار لن يطاجر اللهم اجعلنا من المحسنين shesha ila da mina al-muslimu ngo yo ga ihsan manzilatu ihsan aw martabatu ihsan martabu yo ne ye je ne ye ba yadda ta yawo ne ta kawo martaba yake ya ihsan martabu yo ne ye je ne ye ba yawo ne ta kawo eh daraja shi da ɛna dɔbɔ ɔpɔ all struggle mɛ adi mɛ bɛri tó wɔn musulmi ka aa ɔpɔ hɔn strɔgili mɛ adi yɔ ɛ taare kɔ kɛri tó bá ta adi yɔ bɛri tó wɔn musulmi ka kima ló tó wɔn musulmi ka kima la bɛri tó tó wɔn musulmi ka yɔ wɔkɛ bɛri tó yɛ lɛ tó wɔn musulmi ka wɔdi ka na wɔ kɔ kɛri yɛ tó bá ta wɔ yɛ yadda ka shi ba ba ta wayan gogonin laga eh wayan gogonin laga umaru ce kake ka wa fiye shi da yawa ko musulmiya da yawa ko musulmiya amma waga izane jimma ya ta ciwo da ibada ji na waye guda ga kolilla wara kolilla ji ko wake ya guda nafila na wafil shi shi lulfara ilu wanda ba su ke da máa ròyẹ́ ti tẹ̀sí sí wọ́n ló ń sọ ẹ̀ wọ́n á tún wọ́n á fún dẹ̀mẹ́ fọ̀ lílọ wọ́n á fún dà náà fílà wọ́n yẹ dábàdé náà wá fílì ṣíṣì wọ́n yẹ dábàdé náà wá fílì ṣíṣì tọ̀bà ẹ̀ sá lọ tọ̀bà ẹ̀ ṣùgbọ́n tọ̀bà yìí bàá dáná ìjẹ́bẹ̀ náà. tòzà nẹ́gà wọ́n dà dẹ́bìtì ẹ̀ mú yìí nga wọ́n dà láti ẹ̀jẹ̀ mú yìí náà wọ́n yà lọ́ọ́ I've been at a organization chart. Organization chart. Wale, wale ayira kiza wani je. Me daga fita da ki daga tisa da ka tubo ba ta na da ba ta da ke ne ba. Eh, ba ta ku musu ciwo. Woga gbanzu da tun wani laji. Wata gbanzu da tun laji laji. Woga na daga ban taba yin musulmi na ban taba muni tòmọ́tò bẹ́ẹ̀ mú mi nínú ọ̀gá mú mi níṣe kí èmi kò ṣiṣẹ́ bí ó kí èmi lọ́dọ̀ ọ̀gá léèdè ẹ̀ṣù gan kí èmi lọ́dọ̀ ọ̀gá tí ẹ̀ṣù tún gan kí èmi lọ́dọ̀ sí ẹ̀ṣù kó ọ̀gá gan kí èmi lọ́dọ̀ ọ̀gá ewu èkú ẹ̀ṣù kó dẹ̀ ń mú mi níṣe kó Anta ta'budu Allah ka annaka tarahu wace ku so ko cewa ga gawe ne so ko biye na fa in lam takun tarahu fa innahu yaraka na mo ga ta gawe ne so ko biye ya so ko biye ki ma ra bisu mun ke ba mun ci wala no fasara ma ta ya wala sa ga ma mun ta ya wala ya wala fasara ikai ma ikai an ta'budu ka annaka tarahu

kila ta faru su a zai mutu na shine cewa to a wa gangan wage ji ba dan dore ya soko wallan wallo kuma ko wage so wani mutu na mu shine cewa ka ko ko in lam ta kun tarawo ka ko ye we ne so ko wo ken do na ba ni na do na ga je ko wa ne na na nga wezu yanko wagamu daga darja martaba ya almuni nuna shi da martaba almusulmi shi misali ba miliyan kwalite almusulmi shi ilaga e musali fa wanda ba na ce liyu yadda darja wani wani da albasha wani sanjiza wani da fere da gidan ya wani da fere yin shi ya you know yesu da da ba sai tun yin tiya bi da zaka ci yaro ya nan mun yanja amma ka tafi babu gama yin tun ba mu ja su daga sakan ko da kan ko da iya ba mun ga ci gwalo ne mu ci ci gwalo ne mu ci shi gwalo e ne mu ci ci gwalo ne mu a da sakan cin goro ya nan to inda ke da na ga ne ce ni ma ni yin da iri ke ba no wa ku ne ta bi sha e wa nan mu ci da ta bi mu ci so ba so e wa na alamu don ga ba da da musulmi ebe na zan doce ya shi kuma su na su kwada kawai da su kuga ya kwada mai yi eba zan doce ya shi kuma su na su kwada kawai ma ci amini ci amini wa kwada kora ya ko ko fa yi ya ke ga ko shi ya kawo da fiye da nomar alikiyar Allah subhanahu wa ta'ala wa kadhalika najzi al-muhsinin jile ba ci don ne a ni su na ilani na mi ma ci le ke ci moro ba ni a ni su e wona pe na a ni su fu mu cha ba yi ji na iza gin na na na ka ta a ni su ku yi ya la bi su da na wa ka shawa ni su ku yi ha wa ta shawa ni su ku yi agbọn wọn aṣọ wọn ayé làlá ayiláwà àti yusufu ńlọ yóò gan alukuraanu alaka ọtọ alukuraanu alaka kakyikyi etí na adé zire kyikyi no etí na adé kutsọ kuraanu alaka kakyikyi no nga azaaniyatu wazaani azaaniyatu wazaani fahimu kula waahidi. منهما مئة جلدة ولا تأخذكم بهما رأفة في دين الله إن كنتم, إن كنتم تؤمنون بالله نعم الثالث والثاني فاجلدوا كل واحدة منهما ya ta janna ya ci da ci ragi to ya ci da ci bayi na ci da ci ragi ya ta yi ga gawo saboda kula da shi tu shi tu wani gefe ci da dora kuma wala ta husnu mara fatan fiji lillah yẹ máa jẹ́ fúlàlà lẹ́yìn tí ṣì yẹ tí ní ọ̀ yẹ wọ́n kọ̀ sí ìlà nílẹ̀ wà wà wà kọ̀ á yí. ẹni ẹ̀rọ ni àpapọ̀ ọdún ufala eh bidai ko azai ko ajiti wani eh ko akobila akolo wani abaga ti abaga lo se ya kila so ko chicha eti wo kan ni si do eti la ni ku cha yo mai se ga ba ni da bo e bo ne pa na plan na fa ji ti na chulu ni ki o muchulu materialize ne da yadi ne no ila ni ne ne to do le se ka so si ne wada tu ma ja re so ko wata o e wona ka ta su ye so a ko ne wada so ma shi ka ni lo ya lo so ko a lo mo wada su ne ko wallahi sallallahu alaihi wasallam ko ija wada ne ci da no le da tafiya da ba shi nìkyerɛ a tabia yɛ daba fowuro wode tabia yɛ wɔ ne adama ɛ agɛgɛ sa wandiwo laal fɔre tun wulu pawo ya na kuo wɔ ne wɔ hyɛ awo na na agɛ ɛkɔm ti ne to kye ndo ne na wɔyɛ ti ndagi wɔ kye gye mu wɔyɛ gye baako wɔyɛ gye na wɔyɛ gye na wɔyɛ gye na wɔyɛ ana na wɔyɛ wɔyɛ wɔ mi ni tie na nyi zɔ agye na na nyi la ma hyɛ nkɔ wɔyɛ wɔ aba wɔyɛ lɔ na wɔn n'eyi jẹ wa tuma baba ŋun jẹ baba ọsẹ tuntun ne tẹ wa tuma baba ẹ ama kẹ́ńtì náà wáyà àlùfọ́dẹ̀ yìí sinna kẹ́ńtì náà wáyà àlùfọ́dẹ̀ yìí sinna ngama na ene ga annasulu na kai ne makasulu shede o te so ayi nasulu silsila ya tawaki wani mazanno wani mo wani kawmo wani mo wani mazanno wani mo ya wakawa ne bai jiro amage da kiya zan goro ga gan eh wato in eh, shawa ya alfara shi a ce da kiya zan goro ba ki goro na wa bukata da wani eh bi ba ni ga da lalaci ki kama ba ni ga kano wo yi nupenci ne a wala wale ne nupenci wannan ne ya ta ga nan da jama'a da ran yanki nan ji eh so ku da yi ta yi ma Allah ne sinu sinu lu di tabbata eh ila yi to ba mu so to ila yi na ya ka yi tu ya ni yusufi wa ya ka yi tu shi shi ya ni yusufi wa ni yusufi ta eh wato wa anabi yusuf lai zana bukata ya ban wafi wani bukata ya wani e ba ji ku ya zane lawan su kuna ba ji lawan su wani fi a yankin zane lawan su tiye wani yana koya alakan amma anabi yusuf ti zama sa ƙuran ba anabi yusuf ti parents da gwajo ya hari mai mai shafa musu parents nígbà lùkúrá ní ẹ̀yà ya níbi yusufu ètò àníbi yusufu ti sábà ń kárí ní ìlàjì náà ní mọ ìyàwó àtúntò wúlò ní sáàtì mọ́gẹ́ tó ń bọ̀ nà fẹ́ lókè àwọn àwọn ọ̀dà àláwọ̀. ẹ òun lè ní ìyè tó o sòwò yàjí èkó káfí pàpọ̀ àlùfàṣà yàjí èkó sì káfí pàpọ̀ àlùfàṣà ẹ̀ka kí ó mọ àmúkáyí ìdí o ẹ̀yìn ila kike confidence ne yi wani baya a na mana kana su kwa na dokan da cishin la ilaha illallah ba ne yi ba ni zuwa ba ne yi moro su eh su kwa na dokan da cishin ba ni chadon azalu والسارق والسارقة فاقطعوا فليجزيهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم àdéka àdéhùn ìṣúná náà mú jẹ ọ àṣọ ọlọ́wọ́ ìbàdí o àlùkòwà kú káwọn máa ń pè é ìdájọ́ àlùkòwà kú ilé kí ẹ náà yí náà gáà kú gungun na musulunci ga ala kowa a masu kwa na doka na je nan ba ki shayo ya wani ba ki ga da planning yau a ga mu ko kana yi nan ina ji ga yadda shi shi shi mulowa amma ba ji muna na ku ba ki ga yi mashi ne ma ba na mu a ki ga ya bana eh bana yi nan gi tuna wala na wani da na da cinan gina ba gi eh alikiya alika mo ba ko ko ti ta ba shi wala na wala zumo so ko ba gi so ko ji ga fa wale na na na ba ni at 4 na na ba ni kim at 4 ye pa àrùn yusuf èso iṣẹ́ àbá ọ̀kára ìyàtọ̀ sí ìyẹ́gbẹ́ pàtí fáìlì wà ṣìlẹ̀gẹ́ ní sàn ní ìyàwó àti ilé ìtẹ̀nàlábẹ́ àwùjọ àrẹ òṣù èlélò ẹ́ pàtí fáìlì ní yà ṣìlẹ̀ èso náà òdìgá ìyàwó wà á ti bẹ̀yà ìjìyà yìí ẹ́ ṣe ìgbà tó ti ṣàṣẹ̀dá àdéhùn yusuf tí wọ́n àti àdéhùn yusuf lọ́la lápá yìí. سكوتها اليوم بالعافية سيأتي أربعة وبالله التوفيق وأعمل أمور وأسأل محبا يقين التنبيه وأسأل الفوز المؤمن مسالكا إلى جنة الفردوس في سالك سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك العظيم